معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته arúgbẹ́ fún ọlọ́wọ́ bá alékún ìkẹ́ ọlọ́wọ́ bá àti orí ajẹ́jẹ́ tó ọlọ́wọ́ bá kọmọ bá síwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọ́sìn fún Ọlọ́run Ọba pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam títí dé ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà lẹ́yìn náà kí gbogbo àwa tí a ní àǹfààní láti máa gbọ́rọ̀ tafsirul Qur'an eléyìí tí a bẹ̀rẹ̀ rẹ̀ láti òní ìlọ nínú àwọ̀ ilé tí a wà yìí nínú masalasi wa ilé fi yẹ́sí pé ọlọ́wọ̀n bá alìkẹ́lá tó kó ọ̀ṣọ́ bá ju bí ó sì wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ látara ìnáwó ìkan nínú àwọn olùṣe dáadáa gẹ́gẹ́ bí nǹkan tó hàn sí wa tí adẹ́ ń bẹ́lọ́wọ́n bá kí ọlọ́ọ̀bá alékọ́lá kí ó mọ́ dùn ẹni náà ní ládáa eléyìí báyìí tí ó ṣe yìí tí pé man bana lillahi baytan bana Allahu lahu fil jannati baytan ẹni tó bá kọ́ ilé fún ọlọ́ọ̀bá tó bá jẹ́ al-qiyama ẹ̀san tọ́lọ́wọ́ bá aljanna so nínú àwọn ọ̀nà eré tó yẹ sí pé ọlọ́wọ́n bá àlíkẹ́lá fẹ́ ká máa náwó sí òun náà ni ìmá náwó sí ìkọ́ ilé ọlọ́wọ́n bá eré ibá wà nínú ara wọn àìmáratul masajid ìmá yí masalasi ìmá mú masalasi bẹ́ẹ̀ nínú ẹ̀ ni bina ulmasjid ìmá kọmọ́ṣálásí inú ẹ̀ ló wà eléyìí báyìí nínú àwọn iṣẹ́ olóore tó sì tóbi jùlọ ni ṣwàbẹ̀lọ́wọ̀n bá alikiola gbogbo àwọn tí ọlọ́wọ̀n bá alikiola tí ó ń lò fún iṣẹ́ iṣẹ́ olóore yìí nínú àwọn tọ́lọ́wọ̀n bá alikiola tí ó bùkún abẹ́lọ́wọ̀n bá kí ọlọ́wọ̀n bá kọ́mọ́jì kí wọ́n lọlẹ̀ láíláí abẹ́lọ́wọ́ bá alékọ́ albarka kọlọ̀bà alékẹ́ kan bá fi sínú dúkìá wọn abẹ́lọ́wọ́ bá kọlọ̀bà alékẹ́ lákí a ó fi sínú sùnwọ́sẹ́ rẹ̀ wọn gbogbo àwọn kùdẹ̀kùdẹ̀ wọn níwájú abẹ́lọ́wọ́ alékẹ́ lákí ọlọ́wọ́ kó forí ẹ̀jì wọn kọlọ̀bà alékẹ́ lákí ó fi ẹsẹ̀ wọn rinlẹ̀ dáadáa nínú lójú ọ̀nà Islam lẹ́yìn náà kí ẹnìkọ̀ọ̀kan wá kú oríire ìbẹ̀rẹ̀ Ramadan eléyìí tí a bẹ̀rẹ̀ ní àfún ti ọdún yìí tá a bẹ̀rẹ̀ lánàá eléyìí báyìí oríire ńlá ni ó jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ìkọlọ́wọ́n bá alékẹ́lá tó fún wa láǹfààní ńláńlá yìí láti tún jẹ́ kan nínú àwọn tí ó tún lékún nínú iṣẹ́ rí nínú Ramadan ilé tí a wà yìí nítorí pé táàjọ ń gbẹ̀ǹgbẹ̀ ọmọgbọ́nù báyìí ṣùgbọ́n tó lọ́wọ́ bá rí kílọ̀ yọ̀ǹda bẹ́ẹ̀ fún àwọn ti lọ pàdé ọlọ́wọ́ bá wọn ẹnu dédé tí wọ́n ṣe tán fi pàdé ọlọ́wọ́ bá yẹn òun náà nìkan tí wọ́n láǹfààní àti gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àtúnfi àwọn láti tún máa rí àlékún dáadáa àbálékún ládá lẹ́yìn tó ti kú tán ṣùgbọ́n náà bá àlékẹ́ láfọwà ní àǹfààní láti tún máa sẹ̀mí tí di àsìkò yìí láti tún lékún nísìn lọ́wọ́n bá láti tún lékún ní ìbáadà tó abẹ́ lọ́wọ́n bá àǹfààní ńlá Ramadan abẹ́ lọ́wọ́n bá àlékẹ́ lákọ́ náà àwọn tí sì máa ń mú rọrùn fún ẹ láti jìnà sí tọ́lọ̀mọba àríkẹ́lọ́ fẹ́ abẹ́lọ́mọba àríkẹ́lá kọ́lọ̀n kó ṣe ní rọrùn fún wa wala la ilaha illallah a tafsiru suratul baqara òun náà ni a ń bá lọ ní ọdún tó lọ ibi tí a Allah a tẹ̀síwájú lórí àyà ẹlẹ́ẹ̀kẹtàlélógún yẹn títí débi tí ọlọ́wọ́n bá àlékẹ́lá bá gbà wá láàyè láti sàlàyé ẹ̀dẹ́ inú ọdún yìí abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá àlékẹ́lá kó kàkún iṣẹ́ rí ọ̀kan wa a insha Allah ta'ala wọ́n ka áyà 23 yìí mẹ́ta ẹlẹ́kẹtàlélógún fún wa insha Allah lẹ́yìn tí a bá sàlàyé ẹ̀tàn átùmọ̀ tẹ̀síwájú bismillah أعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله وادعوا شهداءكم من دون الله إن الصادقين نعم الحمد لله اللهم بارك لنا وإن كنتم في ريب مما نزلنا على عبدنا آية آي اللهم بارك لنا lẹ́yìn àyà ilé tí a kàtà tí ṣe ẹlẹ́kejìlélógún ibi tí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó ti ń sọ̀rọ̀ nípa agbára ọlọ́run ọba àti ìnígbàgbọ́ sí ọlọ́run ọba ọba allahu subhanahu wa ta'ala lẹ́yìn ẹ̀lọ́run ọba àdíkẹ́lá mú àyà ilé tó tẹ̀lé ìwá láti fi rinlẹ̀ ìnígbàgbọ́ sí ìpín kejì nínú àwọn ìpín méjèèjì al-iman torípé al-iman ó ní àwọn ìpín méjì kan alákọ̀ọ́kọ́ al-iqraru bi wahdaniyyati Allahi subhanahu wa ta'ala wa qudratihi isi àfẹ́rinlẹ̀ ìjọkan ṣoṣo ọlọ́run ọba ọba Allah àti ìlágbára ọlọ́run ọba orígun alákọ̀ọ́kọ́ abala nínú ọ̀rọ̀ iman nìyẹn abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni a sídkùn nàbí sallallahu alaihi wasallam fi risalatihi ìnígbàgbọ́ sí ànábì sallallahu alaihi wasallam ìnígbàgbọ́ sí ànábì gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ba ìgbà risala ànábì sallallahu alaihi wasallam gbọ́ ìnígbàgbọ́ sí iṣẹ́ tọ́lọ́run ba ní kí láfi ọ́nà ànábì sallallahu alaihi wasallam ó ní ìran ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ al-iman lẹ́yìn tá a bá ti nígbàgbọ́ sí ìjọkan oṣù Ọlọ́run Ọba àti títóbi agbára Ọlọ́run Ọba tán ẹ̀ntọ́ tẹ̀lé ni ká nígbàgbọ́ sí ìjódodo iṣẹ́ tí Ọlọ́run Ọba àlíkẹ́lá fi hàn Nábì sallallahu alaihi wasallam so eléyìí báyìí ni Ọlọ́run Ọba àlíkẹ́lá ń sàlàyé fún ọlọ́run bá ní tí ẹ̀yin kèfèrí ẹ̀yin òṣẹ́bọ́ tí ẹ bá ń ṣe iyèméjì tẹ́ bá wà nínú iyèméjì mimma nazzalna ala abdina nípa ìjódodo nǹkan tí a sọ̀kalẹ̀ fún ẹrú wa tí sí annabi sallallahu alaihi wasallam tẹ́ bá ń ṣe iyèméjì nípa ìjẹ́ ọlọ́wọ́ba àlíkẹ́lá fẹ́ sàlàyé fún wa kí ni nǹkan tí ìpeniníjà tí wọ́n ní láti tọ́lọ́wọ́ba àlíkẹ́lá fẹ́ fún wọn tọ́bá wà nínú ìméjì nípa rú nǹkan báyìí tọ́bá wà in kuntum fi raybi mimma nazzalna ala abdina in tó wọn bí báyìí in shartiya ni tó ń sọ tó fún kèfèrí bákan náà nínú àwọn nǹkan tá ní láti tún gbàgbọ́ yẹ nínú àyà yìí pé ọlọ́run bá nígbà fẹ́jẹ́ kóyọ̀ pé ọ̀rọ̀ tí àwọn kèfèrí ń sọ nípa alukur'an nípa ìnígbàgbọ́ sí alukur'an ọ̀rọ̀ tó ń sọ nípa rẹ̀ kò jáde nínú kankan ju amínkò kò dálé ju ọ̀rọ̀ ẹni tí ń ṣe èméjì lọ ni kò àbí ọ̀rọ̀ kan tí ó dúó tọ́ tí àwọn kèfèrí ń sọ nípa ìnígbàgbọ́ sí Al-Qur'an tó ju iye méjì lọ sẹ́mọ̀ pé ọ̀rọ̀ jíjí ṣe iye méjì ní ọ̀rọ̀ kan tó pé ọ̀rọ̀ tí ó tó fúyẹ́ ni ọ̀rọ̀ tí ó ṣe gbára lé ni èyàn tí ó nímọ̀ onímọ̀ ṣe iye méjì nípa nǹkan ẹni tí nǹkan ò dá lójú onímọ̀ ṣe iye méjì nípa nǹkan so ẹni tí bá ń ṣe iye méjì ọ̀rọ̀ rẹ̀ ó sì ọ̀rọ̀ tó lágbára tíyẹn lè gbára lé lọ́lọ́wọ́ bá lè jẹ́ pé wà wípé

nínú ayà ìlọ́lọ́wọ́ bá àríkà tó jẹ́ kó yíwa bá kanáà pé alkùrán nǹkan tọ́lọ́wọ́ bá àríkà lásọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ tọ́lọ́wọ́ bá àríkà lásọ̀kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam nínú àwọn ìgbàgbọ́ta gbọ́dọ̀ ní alkùrán ni ẹ fi kalamullahi munazzalun agbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ala muhammadin sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá alékẹ́lá sọ̀kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam li hidayati nasi ajma'in kó lè bá ma jẹ́ ìmànà fún gbogbo àgbáyé pátápátá fún gbogbo àwọn èèyàn agbọ̀rọ̀ nígbàgbọ́ sí lè báyìí ká gbàgbọ́ wípé àwọn hurufu al-Qur'anul Karim àtàwọn ìtumá rẹ̀ àwọn aráfí rẹ̀ àtàwọn ìtumá ti wá a sì gbọ́dọ̀ báyìí pé kalamullahi ni ghayru ọ̀rọ̀ ọlọ́run bá ní kò kí ń sí ẹ̀dá ọlọ́run bá eléyìí báyìí ó ní àkídàtù ahlùsúnnàtì wal jama'a ìgbàgbọ́ ahlùsúnnàtì wal jama'a nípa al-Qur'an nìyẹn nu'minu bi anna al-Qur'ana kala bi anna al-Qur'ana kalamu Allahi munazzalun ala nabiyyina Muhammadin sallallahu alaihi wasallam a nígbàgbọ́ bí al-Qur'an ọlọ́run bá tó sọ̀kalẹ̀ sannabi sallallahu alaihi wasallam ni àbákanáà a nígbàgbọ́ wípé ghayru makhluqin kò kí ń ṣe ẹ̀dá àwọn hurufu ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Ọba ló ti wá bákanáà àwọn túnmọ̀ rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ubada wa ilayhi ya'udu ọ̀dọ̀ Ọlọ́run Ọba ní sísọ al-Qur'anu ti bẹ̀rẹ̀ bákanáà ọ̀dọ̀ Ọlọ́run Ọba ní Qur'anu padà sí nítorí pé al-Qur'an àsìkò kan bọ̀ tó ẹ́ pé kò ní sí al lórí lẹ́mọ́ ọlọ́run bá lékè ló gbogbo kùránù pátápátá ló dìdí ọlọ́run bá lékè ló gbogbo kè lọ ṣeré láti sọ pé wà ilé ìhìyà ẹ̀rùdù ọ̀dọ̀ ọlọ́run bá ní kùránù padà sí àkídàtù ahìlìsúnnàtù ọ̀jẹ̀má àlélè náà nínú ayà yìí náà bákan náà ọlọ́run bá ní àìlà àbdínà ọlọ́run bá ní ta sọ kalẹ̀ fún ẹrú wa ọlọ́run bá lékè láfi ẹ̀bùdíyà ìjẹ́rú ọlọ́run bá lékè láfi rìnlẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ilé ìbáyìí nínú àwọn nǹkan tí a ní láti gbàgbọ́ nìyẹn pé anábíwá muhammad sallallahu alaihi wasallam abdullahi wa rasuluhu ẹrú sí ọlọ́wọ́ bá ní òjísí ọlọ́wọ́ bá ní nítorí lọ́bí jẹ́ gbígbà tí anábí sallallahu alaihi wasallam tó ń kọ̀ fún al'umma yìí nípa al-ghulu nípa ká máa sàṣejù anábí sallallahu alaihi wasallam sọ pé la tarfa'uni fawqa manzili anábí ni ẹ má gbé kọjá ipò tọ́lọ́wọ́ bá àdékẹ́lá gbé mi sí

anábi wani látù kúrú ní kama akọrọtí nasọ́rọ̀ ibn maryam anábi ni ẹmọ́yìn mi ní àyíntayọ àlà ẹmọ́yìn mi láyìn bóró kama akọrọtí nasọ́rọ̀ ibn maryam ẹgẹ́ bí àwọn nasọ́rọ̀ àwọn christian gẹ́gẹ́ bí wọ́n ṣe yí anábi isa alayhi salatu salam ní àyíntayọ àlà lànàbí sọ́lọ́sọ́nà fi sọ ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn pé fa so nínú àwọn ashraful maqamat nínú àwọn ipò tó ga jù tí yẹn lè dé lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni maqamul ubudiyya kí yẹn jẹ́rú ọlọ́run ọba kí yẹn jẹ́rú ọlọ́run náà eléyìí báyìí ọ̀n ló fi jẹ́ sí ọlọ́run nínú ààyè tó ga níbi tí ọlọ́run ọba àlékẹ́lá ti ń fi nubuwatu nabiyyi sallallahu alaihi wasallam wa risalatuhu nígbà fi ń rinlẹ̀ ìjẹ́ ànẹ́bí ọlọ́wọ́ba ànẹ́bí àti ìjẹ́ òjísí ọlọ́wọ́ba rẹ̀ tọ́lọ́wọ́ba àlejò láfi fi rinlẹ̀ níbi báyìí ọlọ́wọ́ba àlejò láfi rinlẹ̀ pẹ̀lú pé ìpè ànẹ́bí ní abdu pẹ̀lú pé ànẹ́bí lẹ́rù ọlọ́wọ́ba ṣẹlẹ̀ bá ń jẹ́ pé wáyé pé nínú àpọ́nlé tó ga jù ní kéèyàn pé yàn lẹ́rù ọlọ́wọ́ba nítorí pé kíni nítorí pé al-ibada ìjọsìn fọ́lọ́wọ́ba nínú àwọn nǹkan tó ga jù nínú àwọn nǹkan tó ga jù lórí ilẹ̀ lọ́wọ́ tó yá sí pé kò sí nǹkan kan ní ìmọ̀ tó tún ga tó nínú àwọn nǹkan yẹn ni ìbádà ìjọsìn fọ́lọ́wọ́ bá wà àti pé nítorí nǹkan yìí lọ́lọ́wọ́ bá lè kẹ́lá dá ẹnì wá sílé ayé wa ma khalaqtu jinna wal insa illa liya'budun ọlọ́wọ́ bá ní àdáwọn ìyàtà ìjẹ̀nú nítorí nǹkan illa àyàfi nítorí nǹkan yọkan ṣoṣo wa ma khalaqtu jinna wal nafiu lele ọlọ́ni àdáyé alìjẹ̀nú àtèyàn àdá wọn ìlà àyàfi nítorí nǹkan yọkan lìyà ìbúdún ni lìyà ìbúdún àfikà máa jọ́sìn fún mi ọlọ́wọ́ bá nìkan so ìbádà ológajù ìbádà ló lápọ̀lé jù nínú àwọn nǹkan tó mẹ̀dé ènìyàn mọ́ ṣe so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé kápẹ́ yẹn lẹ́rú sí ọlọ́wọ́ bá ipò tó gajù lágbé sí yẹn nítorí pé nǹkan tó gajù nínú àwọn ìwọ̀ ọmọ òun náà láti kí ni la fi ẹni ìtì síbẹ̀ ìjẹ́ ẹrúsìn ọlọ́wọ́ bá náà tó pẹ́ ìkàtà ń pè ní alẹ́ àbí àtàẹ́bùdù òun náà ni àtàzálùlù kíyàn yẹ pẹ̀rẹ́ ara àyàn kí èyàn jẹ́ni tí ó tẹríba ìkàtà ń pè ní àtàẹ́bùdù ni ẹ̀tà ń pè ní àtàzálùlù so anabi sallallahu alaihi wasallam ẹni tí ó yẹ pẹ̀rẹ níwájú ọlọ́run ọba ni ẹni tó ẹ́ pé ó rẹ̀rẹ̀ ńlẹ̀ fún ọlọ́run ọba ni nítorí pé kò sí ẹni kankan nínú àwọn ẹ̀dá tí è ṣe pé níwájú ọlọ́run ọba níwájú gbígbẹ̀ngbọ́n ọlọ́run ọba tí níwájú tóbi ọlọ́run ọba ẹni tó yẹ pẹ̀rẹ ni so eléyìí báyìí òun ní ipò tí àwọn ẹ̀dá wà sí ọlọ́run ọba ipò tí àwọn ẹ̀dá wà sí ọlọ́run ọba lélẹ́ báyìí tó ẹ́ pé kò sí ẹnìkan kan nínú àwọn ẹ̀dá tó lè kọjá ipò yìí lọ́dọ̀ Ọlọ́run Ọba maqamul ubudiyya ìjẹ́rú Ọlọ́run Ọba kò sí ipò tó ga jùlọ tíyẹn lè jẹ́ tíyẹn lè dé níwájú Ọlọ́run Ọba tí ó ju ipò ìjẹ́rú Ọlọ́run Ọba lọ àwọn ìbádùlọ àwọn ẹrúsìn Ọlọ́run Ọba wà ní ọ̀nà méjì ni wọ́n pín a ní àwọn kan tó yẹ sí pé ìjẹ́rúsìn Ọlọ́run Ọba wọn ìjẹ́rúsìn Ọlọ́run Ọba ti tẹ̀sà ni táwọn Ọba àlékẹ́lá yọ́nú sí tọ́lọ́run Ọba àlékẹ́lá pọ́nlé ilé náà pè ní ubudiyatun khassa ìjẹ́ orísìn ọlọ́wọ́ bá ti tẹ̀sà irú ẹ̀ lọ́wọ́ bá lékẹ́ láń sọ bí báyìí bákan náà ní ubudiyatun amma ìjẹ́ orísìn ọlọ́wọ́ bá tó ẹ́sì pé ti gbogbogbò ni kò sẹ́ni kankan tó jáde kúrò nínú ìjẹ́ orísìn ọlọ́wọ́ bá náà òun náà ni gbogbo ẹ̀dá pátápátá kó sí nínú àtẹn tó jẹ́ mùsùlùmí ni àtẹn tí ò jẹ́ mùsùlùmí ni gbogbo awáwátá àjáde kó nínú ìjẹ́rú ọlọ́wọ́ bá nítorí pé ajẹ́ni tó yẹ pẹ̀rẹ́ ọlọ́wọ́ bá kò sí nǹkan tí ọlọ́wọ́ bá lè kẹ́lá ò lè fẹ́ ní kàkàdá lára náà wa kò sí nǹkan kan tí ọlọ́run ọba lè gẹ́lẹ́ ò lè fẹ́ ẹnikẹ́ni tó bá wúnú àwọn ẹ̀dá rẹ̀ ṣe kódà kò sí bá wa ṣe lè wùká pọ́nrú ẹni bẹ́ẹ̀ dé tó kò sí bá ṣe lè wùká gbé irú ẹni bẹ́ẹ̀ ga tó ẹ wo àwọn olórí orílẹ̀-èdè wa ẹ wo pò tí wọ́n wà bó ṣe ga tó láwùjọ wa tó ń ti bẹ́ẹ̀ tọ́lọ́run ọba lè gẹ́lẹ́ bá fẹ́ bá wọn lò bọ́lọ́run ọba lè gẹ́lẹ́ sí ń bá ẹnì kọ̀ọ̀kan wa lò náà lọ́run ọba sí ń bá wọn lò níbi kọ́lọ́run ọba fàárẹ̀ kàn wọ́n níbi kọ́lọ́run ọba ń bẹ̀rẹ̀ wọn lọ nígbà tó bá wọ ọlọ́run ọba níbi kọ́lọ́run ọba lè gẹ́lẹ́ kó fi ìbànújẹ́ sí ọ̀dọ̀ wọn nígbà tó bá wọ ọlọ́run ọba láti ṣe bẹ́ẹ̀ so àwa ni wọ́n lápẹ̀lẹ́ lọ́dọ̀ wa níwájú ọlọ́run ọba àwa àti wọn bákan náà ni wọ́n bá lọ́run ọba àlejò lẹ́wọ̀n ṣe wá lọ́run sàwọn náà so ìjẹun fọ́lọ́run ọba lélẹ́yìn kò sí ẹni náà tí ó jáde kó lábẹ́ ìpèbú ọlọ́run ọba lórí àwọn nǹkan báyìí ìtọ́nà ọba lè kéèsì tó bá wù ní ọmọ ṣẹlẹ̀ sí ìtọ́ bá wù ọlọ́run ọba nítọ́nà ọba lè kí lábẹ́fẹ́ kó ṣẹlẹ̀ sí ní ọmọ ṣẹlẹ̀ sí bí manzila ẹrú lọ́dọ̀ olówó rẹ̀ sẹ́pẹ́ nǹkan tó bá wù olówó ló lè fẹ́ rú ẹ̀ sí ọ̀nà tó bá wù ló lè lò sí ẹni tó yẹ pẹrẹ níwájú olówó so báyìí la ṣe rí wájú ọlọ́run ba nǹkan tó bá wù ọlọ́run ba lọ́lọ́run ba lè ṣe lórí wa eléyìí náà ń pè ní ubudiyatun amma ìjẹ́rú ọlọ́run ba ti gbogbogbò àmọ́ ubudiyatun khassa irú ba lékelá fi ń ròyìn ànábì bí báyìí ìjẹ́rú ọlọ́run ba tí wọ́n jẹ́ ní ẹ̀sà níwájú ọlọ́run tó yẹ pé ọlọ́run ba ga so yíba ní sí so irú ẹni lọ́wọ́ bá lẹ́gẹ́lá fi hàn ilẹ̀ fún annabi sallallahu alaihi wasallam yìí ọlọ́wọ́ bá ní fa'tu bi surati min mithli jawabu shart lele pẹ̀lú fáwù tọ́lọ́wọ́ bá lẹ́gẹ́lá mú ń ṣe èméjì pé tọ̀ ẹ mú wá fa'tu bi surati min mithli tẹ́ ẹ bá ń pé látọ̀dọ̀ ló ti mú wá kìí sàdọ̀dọ̀ bá tẹ́ ń ṣe nípa ìnígbàgbọ́sí alukur'an ẹ̀ ń ṣe méjì nípa ìjà nẹ́bí ọlọ́run bá ànẹ́bí sallallahu alaihi wasallam tẹ́rù wípé àwọn ọ̀rọ̀ yìí kọ́ àtọ̀dọ̀ ẹ̀ ló ti mú wá ọlọ́run bá ní fa'tu bi suratin min mithli ọlọ́run ní ẹ̀yin náà mú súrọ̀ kan wá tọ́jọrú àwọn súwárọ̀ al-Qur'an ẹ̀yin náà mú wá látọ̀dọ̀ ara ìpaniláṣẹ tó yẹ pé ìtumọ̀ tí wọ́n ń gbé wá lábẹ́ rẹ̀ ní ìkó èèyàn lágara pé ẹ̀ lè ṣe nǹkan torí pọ́lọ́wọ́ bá àlékẹ́ láti mọ̀ wípé wọn ní kápá àti ṣe bẹ́ẹ̀ so ọlọ́wọ́ bá àlékẹ́ wọ́n ṣe tàhádí ọlọ́wọ́ bá ń pè wọ́n ní ọlọ́wọ́ bá àlékẹ́ ń pè tó lọ́wọ́ ti mọ̀ pé láíláí wọn ní àti mú torí pé eléyìí bá yẹ ṣe nǹkan tọ́mọ ẹ̀dẹ́ yẹn ní lórí ẹ̀ tó bá yẹ nǹkan tọ́mọ ẹ̀dẹ́ yẹn ní lórí ẹ̀ ni àwọn náà lè ṣe kò tí ì bá yẹn so tí a bá sọ pé anabi sallallahu alaihi wasallam nísìn tá a bá sọ pé anabi a máa fò àbá anabi a máa rìn sẹ́mọ̀ yí pé inú bàṣàríyà ní kí lè sí nǹkan báyìí tá sọ fún yẹn pé tó bá ni wọ́n náà ìwọ bá ni tó bá pé yẹn ni wọ́n náà ọ̀yẹ́ wọ́n náà sọ̀rọ̀ sẹ́ǹpé ọ̀yẹ́ kó lè sọ̀rọ̀ ni gbogbo àwọn nǹkan tí ò bá ti jáde kúrò nínú ìkápá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a bá fún yẹn ní challenge pé tó láti fi rinlẹ̀ fún wa pé èèyàn lòun ṣùgbọ́n nítorí pé nǹkan tí Ọlọ́run bá àríkẹ́lá nǹkan tọ́lọ́wọ́ bá àríkẹ́lá ń challenge wọn lórí nǹkan tó pé èèyàn kò sínú kápọ̀ mẹ́dé ènìyàn kò sínú sẹ́tọ̀ mẹ́dé èèyàn ní kápá lórí ẹ̀ lọ́lọ́wọ́ bá àríkẹ́lá yìí fi ló fi tó fi challenge wọn pé tó bá jẹ́ sí wípé ẹrù wípé nǹkan tọ́ mẹ́dé èèyàn ní kápá lórí ẹ̀ ni àti mú Al-Qur'an tó rí báyìí wá ṣe bọ́ mẹ́dé ẹbẹ́ èèyàn lẹ́yìn náà bí tànẹ́bì sallallahu min mithli ẹ mú súrọ̀ kan wá tọ́jọ orú ilé ìbáyìí ọlọ́wọ́n bá tó wá lo min nínú àyà yìí tó jẹ́ min azáídà min tó ẹ pé ó lékún èyí iṣẹ́ tó ń dẹ̀ ń ṣe òun náà ní iṣẹ́ àtàkìd ìfi ọ̀rọ̀ nílẹ̀ ìkan ọ̀rọ̀ nípa iṣẹ́ tí min ṣe nìyẹn tọ́nà bá lè kẹ́lá sọ pé tọ́nà bá lè kẹ́lá sọ pé tú súrọ̀ ẹmú ẹ̀yìn náà mú irú súrọ̀ tọ́jọ tàbí kùránì wá ìtumọ̀ yẹ pé fa'tu bi suratin mithlahu ẹmúrú súrọ̀ kan tó jọrù tal Qur'an wa ìtumọ̀ yẹ ti pé ṣùgbọ́n lọ́wọ́ bá rígbà pé fa'tu bi suratin min mithli ọlọ́n ní ẹmú irú súrọ̀ kan wá tó jọrù eléyìí báyìí takidan ọlọ́wọ́ bá rígbà ó àkádà àtàhádìyẹ ọlọ́wọ́ bá rígbà ìpé ní níjà wadi'u shuhada'akum min dunillah tẹ́ bá wá mú súrọ̀ náà wá tán ẹ wá pè àwọn àwọn onírànlọ́wọ́ yín àwọn tí wọ́n lè ní àwọn tẹ́ rò pọ́n lè nàyí lọ́wọ́ àwọn òsá yín ẹ pè wọ́n láti wá ràn yín lọ́wọ́ lórí nǹkan tẹ́ fẹ́ ṣe pé Ọlọ́run bá níkẹ́lá challenge yín láti mú súrọ̀ tọ́jọ́rọ̀ al wá o ẹ ràn wá lọ́wọ́ láti ṣerú nǹkan yìí

nípa wípé tó bá yẹ pé bá ń ṣe ìméjì wípé al-Qur'an anábì sallallahu alaihi wasallam ní rò tí ń dámúwá fún rẹ̀ kéde pé látọ̀dọ̀ Ọlọ́run bá ló ti ń gbà ẹ̀yin náà mú irú ẹ̀ wá láti ọ̀dọ̀ yín àwọn àyà tó jẹ́ màkíyà lórí yẹn ó ọlọ́wọ́ sọ fún àwọn kèfèrí tí wọ́n ń ṣe iyèméjì nípa ìnígbàgbọ́ sí al-Qur'an pé látọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá sọ ní pé fa'tu bi kitabin min indillahi huwa ahda minhuma sọ fún yí pé ẹ mú tírà ní ìwà látọ̀dọ̀ Ọlọ́run bá tó mẹ́nà ju tírà annabi Musa àti tírà ìmì annabi wa Muhammad sallallahu alaihi wasallam tí mo mú wáyé lọ nítorí pé gílọ́fà wọ́n challenge annabi pé tó bá jẹ́ pé irú àwọn àmì tọ́lọ́wọ́ bá àdékẹ́lá fún annabi Musa lọ́wọ́ bá àdékẹ́lá bá ti fún wọn náà ní sinmi

emu wá fún mi látọ̀dọ̀ Ọlọ́run Ọba tíra tó bá ju tíra méjèèjì lọ ihu tí mi ànábì sallallahu tí ma tẹ̀lé tó bá mọ̀nà ju al-Qur'an lọ in kuntum sadiqin tó bá jẹ́ pé òótọ́ ní nǹkan tẹ́ ń sọ yìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ n ń sọ nípa ipé mi ànábì sallallahu alaihi ni mú ara mi tó bá jẹ́ pé ni eléyìí áyà yìí sọ̀kalẹ̀ ní maka láti ṣe tàhádí láti ṣe ìpèníjà fún àwọn kèfèrí maka nígbà náà lọ́n nínú áyà tó tún jọ bẹ́ẹ̀ ó ní kul la'in ijtama'ati al-insu wal jinnu ala an ya'tu bi mithli hadha al-qur'an ọmọ bá nílà nábì sọ fún wọ́n pé tó bá kóra wọn láti ipa àwọn fẹ́ mú al-Qur'an ta fúnrí annabi sallallahu alaihi wasallam wa la ya'tuna bimithlihi ọ̀rọ̀ ni wọ́n lè níkapá àti múrú ẹ̀wà láíláíláí nítorí pé kìí ṣe nǹkan tọ́mọ ẹ̀dẹ́yẹn níkapá tí é ṣe nǹkan tí ẹ̀dá kankan níkapá àti mú wá látọ̀dọ̀ ara rẹ̀ pé kódà àtàjẹ̀nú àtẹ̀yàn tàbá kóra wọn jọ láti ṣe báyìí la ya'tuna bimithlihi ọlọ́run ni wọ́n níkapá láti ṣe bẹ́ẹ̀ wọn kò sínú wọn lè lágbára àti ṣe bẹ́ẹ̀ walau kana ba'duhum li ba'din zahira ọlọ́ni kódà kọjẹ́ sí pé apá kan wọn ó ran apá kejì lọ́wọ́ wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ láti ran wọn lọ́wọ́ láti mọ́ Al-Qur'an wá ọlọ́ni láíláí ní kápá àti ṣe bẹ́ẹ̀ mi ọlọ́ni am yaquluna iftara ọlọ́ni ǹjẹ́ nǹkan tí àwọn kèfèrí tí wọ́n nígbàgbọ́ sí ìjà ànábì ọlọ́wọ́ sallallahu alaihi wasallam ǹjẹ́ nǹkan tán sọ ni sallallahu alaihi wasallam ló ń dá àdáparọ́ Al-Qur'an mọ́ lọ́wọ́ bá ló ń sọ wípé látọ̀dọ̀ ọlọ́wọ́ bá lòun ti gbà wá tó dẹ̀ jẹ́ pé látọ̀pọ̀ ara ẹni tí mú wá ọlọ́run tó bá yẹ pé bá rí báyìí ọlọ́run rí ànábì sọ fún ọ pé qul fa'tu bí ashri suwarin mithlahu muftariyatin ọlọ́run rí ànábì sọ fún ọ pé tó bá yẹ pé báyìí lórí a jẹ́ pé ẹ̀yin náà mú irú súrọ̀ mẹ́wàá tọ́jọ orí tánàbí sallallahu alaihi wasallam tó mú wá yìí nẹ̀ mú wá in kuntum sọ wọ́dí ìrúmọ̀ ní statọ́ìtù min dunillah lẹ́yìn náà ẹ wá lọ pé gbogbo ẹni tẹ́ bá ní kápá láti pè tí ó ràn yín lọ́wọ́ tẹ́ ní ìgbà gbogbo wọn lè ràn yín lọ́wọ́ lórí ilé ẹ lọ pé gbogbo wọn lẹ́yìn ọlọ́run ọba in kuntum sadiqin tó bá yẹ pé

kìí ṣe nǹkan tó mẹ́yẹ ní kápá ìrárá ọ́dá ẹgẹ́ ní kí ẹmọ sọ fún yẹ pé tó bá yẹ pé wọ́n náà tó bá yẹ pé ọlọ́run tó bá yẹ pé o ní ìwọ́n náà tó bá yẹ pé wọ́n náà fẹ́ pé rẹ̀ lọ́lọ́run ìwọ́n náà dáyàn kárì tó bá fẹ́ ká gbàgbọ́ pé lóòótọ́ ọlọ́run ní ọ dáyàn kárì kà dáyàn nísìn ẹ̀rí pé kò sí ẹ̀dá kankan tó ní kápá ẹ̀ abẹ́nìkan bẹ tó ní kápá ẹ̀ ni pé ọya dáyàn kó sì dáyàn báyìí láì kásì jòkó báyìí kó sì dáyàn wá láìláì kọ̀sẹ́dà tó ní kàpá ẹ̀ tàhájí tó lágbára nìyẹn tó pé nǹkan tó kọjá agbára ọmọ èdè yẹn ni tàbí kẹ́ sọ pé tó bá yẹ pọ̀ bá ń ṣe èméjì àbúwọ́n náà bá ń pèrè lọ́nà ọba jásánmà tàbí dá ìràwọ̀ àbóṣùpá kan dá ìkan náà àwọn ẹ̀dẹ́ ọlọ́run ọba yìí dá àbí kódà dá eṣinṣin bó ṣe kéré èyàn ò lè níkàpá àti ṣe láíláí ọkọjá agbára ọmọ ẹ̀dẹ́ nìyàn irú eléyìí báyìí lọ́wọ́ bá lékẹ́lá ní ọlọ́wọ́ bá lékẹ́lá ń sọ fún wa nípa nẹ́bí Ibrahim alayhi salatu wassalam ìgbà tí ó ń ṣe ìfàǹfà pẹ̀lú Namrud ìgbà tí Namrud alayhi la'natullah tó ń Ibrahim alayhi salatu wassalam wọ́n sọ fún tó bá yẹ pọ́lọ́wọ́n ọba ní ọgẹ́ bó ṣe ń pera rẹ inú nǹkan tẹ́mi mà ní sí ọlọ́wọ́n ọba tẹ́mi fi gbà pé ọlọ́wọ́n ọba ọlọ́run ni tó yẹ ká máa jọ́sìn fún tẹ́mi fi gbà wípé lẹ́yìn ọlọ́wọ́n ọba kò sẹ́ni kankan tó lè tó pera ẹ̀ lọ́lọ́wọ́n ọba mọ́ àwọn iṣẹ́ kan bẹ tọ́lọ́wọ́n ọba máa ń ṣe tó bá lè ṣe irúṣẹ́ yẹn mo lè gbà pọ́lọ́wọ́n ni ọ kí ni àwọn kan náà àwọn nǹkan yẹn ni pé qala rabbi alladhi yuhyi wa yumit ọlọ́wọ́n ọba mi lọ́ba tí máa ń dá ẹ̀dá tí máa ń yéèyàn ọlọ́wọ́n ní ń pààyàn tó bá yẹ pọ́lọ̀ ní wọn náà dá ẹ̀dá yí èèyàn kó sì pààyàn kárí ìgbà tí náà múrúdó ṣe oníkálọ́mbà àwọn ẹlẹ́wọ̀n méjì wà náà àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ti dájọ́ kú fún ọwá nítò ọyá ẹ pa ilé wọ́n wá pa ọyá ẹ ilẹ̀ ẹjọ́ máa lọ ọwájọ́ lọ ó ní Ibrahim nítorí ní kí n ṣe mo ti ń ṣe yíò mo ti yé èèyàn kan mo lè ti pa èèyàn kan ẹ̀dàkùn sí nǹkan tí Ànábì Ibrahim alayhi salatu wassalam sí nǹkan tó ń sọ ṣe tó ń pè ní yàlé lórí ni nàmúrúdù ṣe yìí ẹ̀ka tá níbi Ibrahim sọ ni pé dá èèyàn báyìí èèyàn tí ò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí èsì pọ́lọ̀ ti dá dá èèyàn náà bákan náà èèyàn tó ti kú yèé kárí jídìde tó bá yẹ pọ́lọ̀ ní ọ̀tọ̀tọ̀ àmọ́gbà tí nàmúrúdù ṣeré lè láti fi làkáyà àwọn èèyàn ṣeré ànábì Ibrahim wò pé kò sí wàhálà ọ̀dà fa inna Allaha ya'ti bi shamsi min al-mashriq fa'ti biha min al nínú àwọn sẹ́tẹ̀mì tó mọ̀kọ́ lọ́wọ́ bá ń ṣe oníkọ́lọ́wọ́ bá àlékẹ́lá máa mú òrùn yóò láti bùwọ́ òrùn ìwọ́n mú jẹ́kó jáde láti bùwọ́ rẹ̀ èyí tó kéré sí à ń jíyàn jẹ́kó jáde láti bùwọ́ rẹ̀ bàbú ìtẹ̀lẹ́bì kẹfà wàhálà ìdààmú ọba ẹni tó ṣe kèfèrí ilẹ̀ ìnàmúrù kò lè rákò ní kápá àti ṣe báyìí tí ilé ìbáyìí ó ní agbára gan nínú àwọn tàhàdìyàtì àwọn ìpèníjà lélẹ̀ ìbáyìí wà sọ́lọ́wọ́ bá àdékẹ́lá sọ fáwọn àwọn kèfèrí àwọn kèfèrí Mákà nínú àyà tí a ń kà yìí ẹgẹ́ sọ fáwọn kèfèrí Madina nínú àyà Suratul Baqara ta kàtẹ́ ìtàǹtí àyà eré tọ́sọ̀ kalẹ̀ ní Mákà tí a fi ń ṣe àlàyé ẹ̀ tọ́lọ́wọ́ bá nígbàtí sọ wípé tọ́bá yẹ pẹ́ ẹ̀rọ wípé Ànábì sallallahu alaihi wasallam ní dáadáa parọ́ mọ́lọ́wọ́ bá pẹ̀lú Al-Qur'an yìí ẹ̀yìn náà múrú mẹ́wàá rú ẹ̀tọ́jọ bẹ́ẹ̀ wà kẹ́ẹ̀dẹ̀ sọ pọ́lọ́wọ́ bá ni àyà tọ́lọ́wọ́ bá nígbà وما كان هذا القرآن أن يفترى من دون الله ọlọ́wọ́ bá ní alkùránì pẹ̀lú bó ṣe rí irú ẹ̀ kò tọ́ sí ẹni kankan láti múrú ẹ̀ wá kọ́mọ wá parọ́ pé látọ̀dọ̀ náà bá ló ti wá irú ọ̀rọ̀ ìkọjá ó tóbi kọjá tíyẹ̀kan lè sọ wípé tíyẹ̀kan lè dá jòkó tí ó mọ̀ dá wọn rẹ̀ وما كان هذا القرآن أن يفترى من دون الله القرآن ọlágbára ọkọ̀ já nǹkan tí èyàn lè máa dámúwá látọ̀dọ̀ ara rẹ̀ yàtọ̀ fún àtọ̀dọ̀ Ọlọ́run Ọba kí èyàn máa dámúwá láìsí pọ́dọ̀ Ọlọ́run Ọba ló ti wá Ọlọ́run Ọba ní walakin walakin tasdiqa alladhi bayna yadayhi Ọlọ́run Ọba ní Qur'an lára tábì máa ìjọ́dọ̀dọ̀ rẹ̀ ní pé ó ń ó ń pè àwọn tíra tó ti sáájú ẹ̀ ó ń pè ní ó ń pè ni ìyẹn ni pé ó ń support ẹ̀ ó ń fi ìjódodo àwọn tíra tó ti sẹ́kíní tó ti sáájú ẹ̀ ó fi rinlẹ̀ bákan náà ó tún jẹ́ àlàyé ìfọ́síwẹ́wẹ́ ilé tó yẹ sí pé kò síyè méjì ń bẹ̀ látọ̀dọ̀ náà gbogbo nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run bá àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá nìyẹn torí pé àwọn tíra tó ti sáájú wá látọ̀dọ̀ Ọlọ́run bá alkùránù takò bí kò sí pé alkùránù ṣe kí ni ó ń pè lódodo ni alkùránù ń support àwọn tíra wọ̀nyí ni kò yẹ báyìí sí àwọn tíra wọ̀nyí dẹ̀ ní síwájú kí wọ́n tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde lójíṣẹ́ làwọn tíra ti wáyé òjíṣẹ́ ta tó wá gbé dìde ìwá ni ẹni tí ò mọ̀ gbogbo èèyàn ní gbogbo èèyàn sì mọ̀ wípé ànábì sallallahu alaihi kódà tẹ bá kọ́kọ́ ànábì kalẹ̀ báyìí ànábì ò so táàsọ wípé àwọn tíra ẹ̀ ló ti lọ jíkà tóun náà wá fi múrú ẹ̀wá tó bá jẹ́ tíra ń gan náà ló ti ẹ̀wá jíkà tóun náà fi múrú ẹ̀wá ebi tíra ẹ̀ náà ń bẹ láàrin tẹ̀yìn náà ẹ̀yìn náà jíkà kẹfí kẹ́yìn náà fi rú ọ̀rọ̀ alukur'ani náà tí ó sì máa jọra wọn báyìí tí ó máa support ara wọn so eléyìí báyìí inú kan tí ẹ̀dẹ́ èèyàn kan ò ní kápá àti ṣe ni so bá ní sí yìí so ọlọ́run bá dìkẹ́ sọ pé àmìyàkùn ìlú naftarọ ọlọ́run ní ṣé àwọn kèfèrí sí nǹkan tán sọ òun náà ni pé annabi sallallahu alaihi wasallam ló ń dada parọ́ al-Qur'an mọ́lọ́wọ́ bá ní qul fa'tu bi suratin mithlihi a qul fa'tu bi suratin mithlihi ọlọ́wọ́ bá ní ìrìn annabi sallallahu alaihi wasallam sọ fún wọn pé ẹ mú súrọ̀ kan wá tó jọrọ al fa'tu bi suratin mithlihi ẹ mú súrọ̀ kan wá tó jọrọ al wad'u man istata'tum min dunillah kẹwàá pé gbogbo àwọn tí ẹ bá níkàpá tẹ́rù kún ẹlẹ́rìn lọ́wọ́ lẹ́yìn Ọlọ́run Ọba in kuntum sadiqi tó bá yẹ pé òdodo nìkan tẹ́ ń sọ wípé Ànábì sallallahu alaihi wá látọ̀dọ̀ ara rẹ̀ ni so ilé ìbáyìí Ọlọ́run Ọba challenge wọn láti mú sọ̀rọ̀ kan wá tọ́jú al challenge wọn láti mú sọ̀rọ̀ mẹ́wàá al so ilé ìbáyìí ló ń túmọ̀ sí pé ó ń jẹ́ kó pé látọ̀dọ̀ al فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين طبعا يقول أولو دوني لوري كتن صوي نعم الصدق يكتن قباء أوناني مطابقة الخبر الواقع kọjá sí pé ọ̀rọ̀ tí yà ń sọ kó máa dọ́gba pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí yà ń sọ kó máa yapa sí tí ń ṣẹlẹ̀ ìtànkpẹ̀ lódòdó nìyẹn kíyàn sọ wípé kíní yìí báyìí lórí kásì wo bẹ́ẹ̀ ní tòótọ́ kárí pé bó ṣe wú yẹn bẹ́ẹ̀ ni nǹkan yẹn rí tòótọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀rọ̀ tíyàn ń sọ tó bá ti yapa sí nǹkan tí ń ṣẹlẹ̀ irú ẹ̀ náà ń pè ní irọ́ mukhalafatul khabar al-waqi' kí ni òdodo ni àbírọ́ irọ́ nìyẹn nítorí pé ìró àbí kí n sọ fún yín pé nǹkan tí mo mú rọ́wọ́ yìí o kí n sọ yín pé bàtà ilé yìí báyìí sàmà yìí pé ó ti yapa sí nǹkan tí in tí mo mú lọ́wọ́ yìí ó ti yapa sí nǹkan tí mo sọ nìyẹn irọ́ nìyẹn ṣùgbọ́n tí bá sọ fún yín pé tí mo mú lọ́wọ́ yìí ansẹ̀tì ni òdodo ni àbí rọ́ ni òdodo nìyẹn tó pé in tí mo sọ ìró tí mo fún yín ó dọ́gba pẹ̀lú nǹkan tó ṣe kíni o pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan tó wà lọ́dọ̀ mi sọlọ́wọ́n bá dé ká pé in tó ń sọ nípa wípé ànábì sallallahu alaihi wasallam tó bá yẹ pé ọ̀rọ̀ tẹ́sọ yípa pé irọ́ ni ànábì ń pa àtọ̀dọ̀ ànábì ló ti mú wa tó bá yẹ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ dúdú ni tó yẹ pé ń sọpọ́ọ̀tì nǹkan tí ń sallallahu alaihi wasallam òun ló mú alukur'an wá fúnra ara rẹ̀ a jẹ́ ni ọ̀rọ̀ tó yapa sí ti ń ṣẹlẹ̀ ni nítorí pé nígbà tá a wo ti ń ṣẹlẹ̀ a rí pé nǹkan yìí ni tó bá yẹ pé ń tẹ́dà ní kápá àti ṣe ni tó bá yẹ pé ń tí bàṣàríyà lè mú yàn ṣe ni ó yẹ kẹ́yìn náà lè ṣe torí pé ń kílèmù wípé ànẹ́bì ọlọ́lá kankan tó fi jù yín lọ ẹ̀ ń kílèmù pé èèyàn bíi ti yín lòun náà ẹ̀ ń kílèmù pọ́nà ọba wọ̀n ránṣẹ́ kankan tó bá yẹ pé èèyàn bíi ti yín ni kí ló dé tóun fi lè láǹfààní àti gba nǹkan wá tẹ́yìn ò láǹfààní àti múrú ẹ̀wà so ó túmọ̀ sí pé ànẹ́bì sallallahu alaihi wasallam fa illam taf'alu wala فعلوا فاتقوا النار فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين ọlọ́run bá ní fa illam tafa'alu wa lan tafa'alu ọlọ́run bá ní tẹ́ẹ̀ bá wá lè ṣe báyìí tẹ́ẹ̀ lè mú al tó àjáza tó kò yín lágara ìtàfin pé Qur'an ní mu'jiza nìyẹn ìdápẹ̀ ni mọ̀jíza òun náà ni nǹkan tó kóyàn lágara láti ṣe in tí yóò ní kápá àti ṣe tó àjázáyàn tó ẹ pé ó kó ọ lágara láti ṣe ò lè ṣe wọ́n ni mọ̀jíza ni nǹkan yẹn tó kó ni lágara láti ṣe so ẹ pé Qur'an sì in tó kó àwọn yẹn lágara láti múrú ẹ̀ wá ni a pé mọ̀jíza ni al-Qur'an in táwọn yóò ní kápá àti ṣe ni in tẹ́ ẹ̀dá kan ò ní kápá àti mú wá ni so ibà ní sí yìí òun sì ni mọ̀jíza tó ga jù òun náà ni alkùránù kẹrìm náà nínú àwọn mọ́jíza mi ohun tó lélẹ́ báyìí láyé náà tó ń sàlàyé fún wa ọlọ́ni fa illam tafa'alu ọlọ́ni tẹ́ bá wá lè ṣe báyìí o wà lan tafa'alu lánni lè náfi tàbídì ni ọlọ́wọ́ bá lẹ́gẹ́ láti ń gbé kú ohun tí ò lè ṣẹlẹ̀ láíláí ọlọ́ni wà lan tafa'alu ọlọ́ni láyé ẹ̀ sì lè ṣe láyé láyé ẹ̀ lè ṣerú ẹ̀ kò tí yẹ báyìí sí eléyìí náà mọ́jíza mi tó nìyẹn in tó tó kọ́mẹ̀dé nìyẹn lágara mi tó nìyẹn tó pọ́lọ̀ ní láyé tàbí àmọ́ ọlọ́wọ́ bó fi dé láńtà fàálù bẹ́ẹ̀ gbìyànjú ẹ̀gan ẹ̀ lérí ṣe ṣe pé ìjáàzù nìyẹn pé ṣe gan ni in tó kọjá agbára ẹ̀dá ni in tó kọjá làákàyè ẹ̀dá ni báwo lè yẹ fẹ́ ṣe in tí yẹn bá ní kápá ilẹ̀ yẹn máa ń ṣe irú ẹ̀làpẹrẹ tí mo mú wá sí kí ẹ̀ sọ fún ìyàkan ní sí pé kọjá sánmà àbí kí ẹ̀ sọ fún ìyàkan ní sí pé kọjá mọ́tẹ̀wulẹ̀ dá sánmà fásánmà jábọ́ fásánmà jábọ́ fásánmà ya ẹ̀dàkùn sí èèyàn kan lè ṣe wallahi kò sẹ́ni tó lè ṣe ebe àwọn èèyàn ṣe bí wọ́n ń ba oríṣiríṣi àwọn nǹkan jẹ́ táwọn èèyàn tàǹfọ́ ara wa ṣe bí mọ́sálásí ìṣẹ́dá tó ìbó ṣe ọlọ́mọ́síwá lọ́tọ̀ ọlọ́wọ́ àwọn kèfè rí báyìí nìsìn wọ́n lè ba mọ́sálásí ìjẹ́ tọ́nà bá nígbà bá fún wọn ṣe bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni nítorí pé ilé ni ṣùgbọ́n sẹ́mà ìjẹ́ nìkan ọ̀dà gbogbo tó bá wù yín láti yìn ní mixile ẹ̀yìn sí sẹ́mà ẹ̀bùlò sẹ́mà ẹ̀jẹ́ àti ẹ̀dínà sẹ́nìkan ní kápá àti ṣe bẹ́ẹ̀ kò sẹ́jà tó ní kápá bẹ́ẹ̀ kódà kẹ́ẹ̀má pé àwọn èèyàn níjà látò nítọ̀lá títà kìí àmò ẹ̀ ìjáàzù nìyẹn tó náà bá nìkẹ́lá ń sọ nínú ayà iná pé wà láńtẹ́ fàálù ọlọ́ni ẹ̀ lè ṣe láíláí torí pé kò sínú kápá yín ẹ̀ ní kápá àti ṣe bẹ́ẹ̀ ọlọ́ni tọmọ wá rí báyìí eléyìí báyìí nínú nǹkan tó ọmọ ẹ̀dẹ́ nìyẹn nìkan ní kápá nínú torí pé ọ̀rọ̀ ọlọ́run bá ní kò ń sí ẹ̀rọ ẹ̀dá kò sì jọ ọ̀rọ̀ kankan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run tọba wá rí báyìí fatakun náà ọlọ́run ní ẹ̀páyà náà nítorí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣerú nǹkan báyìí iná ni ọlọ́run bá lékẹ́lẹ́ fi ṣe ibùgbé rẹ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ẹ̀páyà náà so ibá níṣe yìí ọlọ́wọ́ bá ní fattakun náàrọ̀ allati waquduha an-nasu wal hijara ọlọ́wọ́ bá ní iná yìí ọlágbára débi pé waquduha an-nasu wal hijara hatabuha nǹkan tá ma fi kó iná náà tá ma fi dá iná náà jù lọ́jọ́ gbé dàkìyàmà an-nasu oná làwọn náà ọlọ́wọ́ bá ní a ti dá iná náà a ti pèsè ẹ̀kalẹ̀ fáwọn kèfèrí náà nínú àyà yìí ọlọ́wọ́ bá àríkẹ́lá ń pè wá sí ìpáyà náà a jẹ́ sí pé nínú àwọn nǹkan tí a ní láti páyà òní náwà ẹ̀rẹ́pọ̀lọ́wọ́ bá àríkẹ́lá ń pè wá sí ìpáyà ọlọ́wọ́ bá fitna àbí ẹ̀kọ́ ni fitna nínú àwọn nǹkan tọ́lọ̀ ọba àdékẹ́lá ní ká páyà òun náà ní náwà nítorí pé iná nǹkan tó tó páyà ní nǹkan tó tó bẹ̀rù ní kò tí yẹ bá ní sí iná ní agbára gan so nǹkan tẹ́wà fi páyà náà òun náà ní al-iman ìnígbàgbọ́ sí Ọlọ́run ọba ìnígbàgbọ́ sí Ànábì sallallahu alaihi wasallam yẹta ń sọ fún ní pé nǹkan tó fi páyà náà oníkọ́ jẹ́ tó jẹ́ múmìnì tó gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ múmìnì tó bá gba Ọlọ́run bá gbọ́ nǹkan tó mú gbọ́ náà bá gbọ́ tó mú gba gbogbo àwọn nǹkan tó nígbàgbọ́ sí ni pé ó ń páyà wípé tó wọ́n bá gbarú nǹkan yẹn gbọ́ ìwọ́n wọ̀ náà ó ń ni so nǹkan tán pè ní takwa òun náà ní kọ́ ọmọ odi kọ́ ọmọ dìra rẹ kí ó tí ó kọ̀díwa láti kó níbi káwọná nǹkan tàbí wá ma ó díyẹ òun náà ni takwa òun náà ni al'imanu a bisidki risalati nabi sallallahu alaihi wasallam ìnígbàgbọ́ sí ìjódodo òjíṣẹ́ Ọlọ́run nabi sallallahu alaihi wasallam òun ni nǹkan tí a fi òun ni nǹkan tàbí páyà náà òun ni nǹkan tí a lò gẹ́gẹ́ bí nǹkan tí a fi ṣe ìṣọ́ra kó níbi káwọná Ọlọ́run bá ọlọ́wọ́ bá ní wàkúdù hannasu alhijaro iná yìí nínú àwọn sifatu náà nínú àwọn òròyìn iná iná tọ́lọ́wọ́ bá iná ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà nínú àwọn òròyìn ẹ̀ ní pé àwọn igi tọ́lọ́wọ́ bá lékẹ́ lọ́wọ́ fi kó nẹ́nà lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ó ní hannasu alhijaro a pè sí ẹ̀kalẹ̀ fáwọn kèfèrí eléyìí ni dẹ̀lìlù wípé a jẹ́ sí pé iná ń kọ́ o ẹ̀dá kan tó pọ́lọ̀ wọn bà lè gẹ́ láti dá ló fi pé àkídàtù ahìlìsúnnàtù jama'a ni pé kágbà pé annaru aljannatu makhluqatani kágbà ni pé iná àti wọ́n ti ń bẹ agbọ̀rọ̀ nígbàgbọ́ sí wa hadha min dimni al-iman bil-ghaib eléyìí báyìí kó sínú ìnígbàgbọ́ sí al-ghaib nǹkan tá àfojú rí àmọ́ta nígbàgbọ́ sí nítorí pé àfojú rí iná àdẹ̀foríjúra jẹ́nà àmọ́ nítorí pé ọlọ́wọ́ bá alékẹ́lá fún wa ní ìrò nípa bíbẹ iná ọlọ́wọ́ bá alékẹ́lá dẹ̀ ròyìn ẹ̀ fún wa ọlọ́wọ́ ilé ìbáyìí la fi nígbàgbọ́ sí wípé nǹkan méjèèjì ń bẹ ilé ìbáyìí lára ìmáànì lọ́wà lára pa nígbàgbọ́ sí ọlọ́run ba lọ́wà lára pé agba ọ̀rọ̀ ọlọ́run ba lódodo lọ́wà lára pa agbọ̀rọ̀ nẹ́bì sallallahu alaihi wasallam lódodo lọ́wà torípa sallallahu alaihi wasallam náà anẹ́bì fún wa nírò nípa wípé ọlọ́run ba àlíkẹ́lá ó ní kí wọ́n mú lọ sí ìrìn àjò sallallahu alaihi wasallam mú rí àwọn anábì sallallahu alaihi wasallam dẹ̀ fún wa ní ìró nípa ilé ìbáyìí náà ọlọ́wọ́ bá ní uiddatil kafiri ọlọ́ni iná yìí a ti pèsè ẹ̀kalẹ̀ àti dákalẹ̀ fún àwọn kèfèrí na ó túnmọ̀ sí pé nínú àwọn tí ó wọná lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ó náà ni alkafiru àwọn kèfèrí nínú àwọn tọ́lọ̀wọ́ bá ní kí láti torí wọn dáná lọ́wà ló fi jẹ́ sí pé ó wá nínú hadith tó lálàáfíà Muslim gbà anábi sallallahu alaihi wasallam sọ pé inna Allaha khalaqal jannata wa khalaqa laha ahlan khalaqahum laha wa hum fi aslabi abaihim anábi sallallahu alaihi wasallam ní dájúdájú ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá ọdá aljanna wa khalaqa laha ahlan ọlọ́wọ́ bá sì dá àwọn tí ó gbénú aljanna yìí khalaqahum laha ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá ní ọmọ aljanna wa hum fi aslabi abaihim nígbà tí wọ́n wà nínú bàrájì bàbá wọn ni lọ́lọ́wọ́ bá ní kí láti dá wọn báyìí wa inna Allaha khalaqa an-nara wa khalaqa laha ahlan khalaqahum laha wa hum fi aslabi aba'ihim bákan náà iná Ọlọ́run bá sì wà nínú bàrájì bàbá wọn náà ni ilé bá ń jẹ́ O ti sáájú nínú ọmọ ọlọ́wọ́ bá àwọn àádádú àhìlìnà iye òǹkà àwọn ọmọ iná wà àádádú àhìlìjánà àti òǹkà àwọn àlìjánà ọlọ́wọ́ bá ti mọ onka òǹkà wọn ọlọ́run sì mọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan báyìí síwájú ká tó délé ayé ni a gbọ́dọ̀ nígbàgbọ́ sí eléyìí báyìí ìpè búbú ọlọ́wọ́ bá ti dá àwọn ọmọ ọlọ́wọ́ bá àdékẹ́lá dẹ̀ mọ ẹnì kọ̀ọ̀kan wọn ọlọ́run sì mọ iye nǹka èèyàn tí ó wọ náà ọlọ́wọ́ bá àdékẹ́lá dẹ̀ mọ iye nǹka èèyàn tí ó wà lìjẹ́ náà ìmọ̀ ọlọ́wọ́ bá lélẹ́ ìbáyìí tó ti wà nígbà tí ò sí ìbẹ̀rẹ̀ fún tó ti wà nígbà tí ò sí kí ni o nígbà tí àyè màkà ọ̀sájú ẹ̀ nígbà tí àyè nímọ̀ nípa orúkọ báyìí tí ọ̀sájú fọ́lọ́wọ́ bá síwájú kọ́lọ́wọ́ bá àdékẹ́lá tó dá gbogbo nǹkan wáwátá àsìkò tí ó máa bẹ àsìkò tí ó parí gbogbo ẹ̀rọ lọ́wọ́ bàdìkí láti mọ̀ síwájú kọ́lọ̀wọ́ bàdìkí tó dáwọn so ilé ìbá ní nǹkan tá láti nígbàgbọ́ sí wípé Ọlọ́run bàdìkí láti mọ àwọn tí ó wà jẹ́nà Ọlọ́run bàdìkí láti mọ àwọn tí ó wọ̀nà nítorí ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ sọ wípé ọmọ àlìjẹ́nà ni ọlọ́fà ló fi ìyàwó àìṣà ní dúìyà nàbíyù sallallahu alaihi wasallam ila janazati sabiyyi min al-ansar dúìyà nàbíyù sallallahu alaihi wasallam ila janazati sabiyyi min al-ansar wọ́n pè ànábì sallallahu alaihi wasallam sí ibi ìsìnkú ìkan nínú àwọn ọmọ ansar ìkírùn sí lára ìsìnkú ẹ̀ wọ́n pè ànábì sallallahu alaihi wasallam wá síbẹ̀ nílé ká ànábì sallallahu alaihi wasallam kọ́ bá wọn kírùn sí ọmọ ìlara kọ́ bá wọn anábi sallallahu alaihi wasallam wá sọ wípé ìgbàtí Aisha wá ní a túbà lè hádà usfuru min asọ̀fíìrì janna Aisha ní orí ire kọ́ ma jẹ́ ti ọmọ yìí a èrè jẹ́ ma ní fọ́mọ yìí usfuru min asọ̀fíìrì janna ẹyẹ kan nínú àwọn ẹyẹ olóngbò aljanna lọ́mọ yìí Aisha ń pe ọmọ yẹ ọmọ aljanna anábi sallallahu alaihi wasallam sọ Ànábì ní Aisha wá nǹkan mí sọ ilé tó ń sọ yìí ọ̀rọ̀ tí ò dáa ni má sọ má Aisha wá sọ pé ya ah, nǹkan tó fa ni pé lam yamil su'an wa lam yudrikuhu nǹkan tó fa ni pé ọmọ yóò sàbúrú kankan ní láyé ọmọ kékeré tí ó lẹ́sẹ̀ lọ́rùn ni kódà kò tí ẹ̀ dàgbà belé tásọ yípásìkò aburú bá kò sàbúrú kankan ní kò sì dàgbà débi tí a sọ pọ́ sàbúrú tó mọ̀ kàbúrú lẹ̀ fún anẹ́bí wá sọ fún àìṣà pé ìntọ́ sọ yìí rí bẹ́ èyàn gbọ́rọ̀ sọ pé nìkan ọba àjẹ́nà ní kí lọ́fà nítorí pé anẹ́bí sọ lọ́sọ́lá wọn sọ wípé ọlọ́run ọba àlékẹ́lá dá àjẹ́nà ọlọ́run bá dẹ̀ ti dá wọn tí ó wọ̀ bẹ̀ ọlọ́run dẹ̀ ti mọ̀ wọn síwájú kí ọlọ́run ọba àlékẹ́lá tó dá wọn níbàárà di bàbá wọn bákan náà ọlọ́run ọba àlékẹ́lá dá iná ọlọ́run dá wọn tí ó mọ̀ bẹ̀ ọlọ́run bá dẹ̀ ti

a gbọ́dọ̀ jẹ́rìí fún ẹnì kankan nínú àwọn ahlul kíbla náà àwọn mùsùlùmí pọ̀ máa jẹ́nà ní àbọ̀ máa náni àyàfi àwọn tí ẹ̀rí wá fún pé ọmọ àjẹ́nà ni wọ́n àtúnfi àwọn tí wá fún pọ̀ máa náni wọ́n àwọn wo ni àwọn al-asharatul mubashsharuna bil janna gẹ́gẹ́ bí àwọn mẹ́wàá tánàbí sallallahu lágbájá báyìí abubakrin abubakrin filjanna umar filjanna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táfi kàwọn mẹ́wàá tán inú aljanna ni wọ́n ń bẹ́nu aljanna báyìí ẹnu yẹn gbà pẹ̀lú gbogbo pẹ̀lú gbogbo ọ̀nà lẹ́ni wọ́n fi gbà pé abubakrin umar usman ali o àtàwọn yòókù wọn o àtànẹ́bì sallallahu alaihi wasallam ọmọ aljanna ni wọ́n náà bákanáà nínú àkídàtù alìsínà ti jama'a ni pé ọmọ aljanna ni ṣe àmà wípé ìyapa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfáà súnnà lórí pé ǹjọ́ àwọn ọmọ kéékèèké o ǹjọ́ ọmọ àlìjẹ́ndà ni wọ́n àbí ọlọ́run ọba àlékẹ́lá ó ṣe àwọn ọmọ mùsùlùmí ọmọ ẹlẹ́bọ ni gbogbo wọn wọ́n ní àwọn ẹ̀rí tí wọ́n gbára lé ni wọ́n àmáwọn ọmọ ẹlẹ́bọ ọlọ́run ọba àlékẹ́ láwọ́ ṣe ìmtìhánù fún wọn yóò ṣe ìdánwò fún ọlọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà a sì náà àfá súnà tán ní àwọn kóra dúó lórí àlámọ̀rí yìí a mọ́ àtiké ní àtikéjì bí táwà fẹ́ lọ ni pé àtiké ní àtikéjì ká sọ wípé àwọn kódà lọ́dọ̀ àwọn tó sọ o àtàwọn ọmọ mùsùlùmí ọmọ ni wọ́n eléyìí báyìí ní ìdájọ́ gbogbogbò ni o ọmọ àlìjẹ́ndà ni wọ́n gbogbo ọmọ kéèkèé yíò yàtọ̀ sí káwà rí ọmọ kékeré kẹkàwà ní ah, ọmọ kékeré tó kú yọmọ aljanna ní kò sẹ́nì gangan tó wúyẹ̀ rí ní alùsùnàtò jama'a kíkárí mú ayyàn kárí ọmọ kékeré kàbáyì tó kú ẹ̀kàwà ní huwa filjanna ọmọ aljanna ni tàbí huwa min ahliljanna nínú ọmọ aljanna lọ́wà kò sínú àkídàtò alùsùnàtò jama'a so ká mọ́ sí àwọn afá sunna gbọ́ ọ̀tọ̀ ní ìdájọ́ àm wípé gbogbo ọmọ kékèké tọ́jọ́ ọmọ mùsùlùmí àrínà àbá súnà tẹ́ ní ọmọ àrìjẹ́nà ní gbogbo wọn ọ̀tọ̀ nínú ìdájọ́ bá ní ìdájọ́ ààmù ni ẹ ọ̀tọ̀ ní pé ọmọ ẹyọ kan yìí ọmọ àlìjẹ́nà ni kò sẹ́ni gbọ́dọ̀ tó gbọ́dọ̀ sọ́rù yẹn láyé ẹ gbọ́dọ̀ sọ́rù ẹ̀ láyé pé ọmọ tó kù yìí ọmọ àlìjẹ́nà so ibà ní ṣe so ọmọ ń dáa so kí ni àwọn ìtumọ̀ tí a fẹ́ kí a so abẹ́lọ́wọ́ bá àríkíọlá kọ́lọ́wọ́ bá àríkíọlá kí ó fún wa ní àgbóyà al-Qur'anul abẹ́lọ́wọ́n bá alékí ọlá kọ́lọ́wọ́n bá kí ó fi Qur'anul Karim kọ́lọ́wọ́n bá kó fi ṣe ìmọ́lẹ̀ gbáyà wa kọ́lọ́wọ́n bá alékí ọlá kó fi ṣe atọ́nà wa lọ síbi tí ọlọ́wọ́n bá alékí ọlá fẹ́ abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá alékí ọlá kó rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú ìmọ̀ ìmọ̀ ṣiṣẹ́ tó Qur'anul Karim lẹ́yìn tí a bá gbàgbọ́ yé nǹkan tọ́lọ́wọ́n bá alékí ọlá ń bá wa sọ ń bẹ̀ta subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu assalamu alaikum warahmatullahi wabarakatuh àti a bá rí ẹni tó bá ní ìbéèrè kan sí méjì lẹ́nu wọn bá bí ìṣẹ́jú mẹ́wàá insha Allah wa alaikum salam ẹ̀rọ̀kùn ní àárọ̀ yìí bàtí sáà ṣe wọ́n sọ̀rọ̀ fún wa ní yàmbá àtọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ àdìsí kan fún wa wọ́n bèèrè wọ́n sọ fún wa pé sọ̀rọ̀ àbàtọ̀ gba ọmọ sọ́dọ̀ ọmọ yìí ti wá dàgbà débi pé ìgbà tí sọ́ba yìí mọ́ tó wọ́n ṣe ìgbéyàwó so ọmọ yìí ti wá dàgbà débi pé kò lè rí ojú ìyàwó sọ́hábà yìí ọmọ wa gbé ọmọ yìí sí ẹgbẹ́ kan látàrí pé wọ́n ṣe ń tìtẹ̀ wọ́n á lọ sọ́kọ̀ lọ́wọ́ sọ́lá pé ọmọ yìí ó ti tó ẹni ti bàlágọ̀ tó yẹ kò lè rí ojú ìyàwó yìí so àníṣọ̀sọ́ wa sọ fún wọn pé kí ẹlẹ́hàá yìí kó fún ọmọ yìí ní ọyàn mu fún ẹni tó ti bọ̀lá sọ ilé ẹ̀mù so nǹkan tí wọ́n fẹ́ bèèrè pé ìjẹ́ ó lẹ́tọ̀ fún àwa náà láti fi kàmọ̀ ṣe fún kan báyìí alhamdulillah salatu wassalamu ala rasulillah wa baki so ìbéèrè tí wọ́n béèrè náà ni a ti gbọ́ yẹn so eléyìí báyìí nínú àwọn ẹ̀kọ́ ìsìláàmù ni nípa wípé yóò níbi tí ọmọ lè dàgbàdé nínú ìsìláàmù tí obìnrin lè rí ẹni tí ó jẹ́ àjòjì sí nínú àwọn obìnrin torí pé àwọn obìnrin mùsùlùmí ọlọ́wọ́n bá àdékọ́lá pọ́n wọn lé púpọ̀ kìí sí gbogbo ojúlé lè máa rí wọn ó ní àwọn tọ́lọ́wọ́n bá àdékọ́lá yọ̀ǹda fún nínú àwọn èèyàn nínú àwọn ọkùnrin tó lè rí àwọn obìnrin tó lè rí àwọn obìnrin mùsùlùmí wọn kìí ṣe àtajá tẹran tí ó ń kálukú lè máa wò gẹ́gẹ́ bí àwọn obìnrin tàsíkó ti wáyé gẹ́gẹ́ bá yẹ sọ́ra wọn dà tọ́ sọ́ra wọn di yẹ́rí

wọ́n ní kó kó yẹn owó yẹn tó kó sínú pólíbàgì yẹn ṣé ó tàbùkú owó yẹn ọyẹyẹ rẹ̀ ní àbọ́pọ́nlé tí yẹn bá mú owó sẹ́ tó bá kó sínú pólíbàgì so owó yẹn ṣé ó fi àjẹ owó yẹn ó hètì owó yẹn ló fi ṣe báwọn wàláyé ọpọ́nlé ni ẹ má jẹ́ kí á jẹ́ kí àwọn òyìnbó rí kán jẹ́ kí wọ́n fọ̀ lákàyè wa kán má jẹ́ kán kún kankan burúkú sí lákàyè wa pé obìnrin tí a bá tọ́jú tí a bá dá nǹkan bò pé ayẹpẹrẹ rẹ̀ ni wàláyé ọpọ́nlé ni

kéèsọ ọmọ rẹ̀ ọmọ tó gbàwò ọmọ tí ń wò ní kò láǹfàní àti rí ìyàwó sọ̀hábì sọ̀hábì wal mari ó wá fẹ́yàwó ọmọ yí wọn sì fẹ́ lé lọ nítorí pé tí wá fẹ́yàwó kọwá ti torí ẹ̀ká wá lé sí ibi tó ti wá ẹ̀rí pé irú ọmọ báyìí inú rẹ̀ ò ní dùn àwọn òbí rẹ̀ náà ò ní dùn kódà ó ṣeéṣe kó jẹ́ pé ìyàwó ní ọ̀tá ni wọ́n bá ṣe tí ó fi kú bí ẹ̀hẹ́n so ìwọ ọ̀fẹ́ rí fámílì ọkọ àbí àbọ́ ọ̀fẹ́ rí ọ̀fẹ́ rí ọ̀fẹ́ rí kọ́kọ́ ọ̀fẹ́ jí ẹnìkan pẹ̀lú ọkọ rẹ ọ̀fẹ́ jí kọ́kọ́ rẹ rí wúrò pẹ̀lú ẹnìkankan ọ̀fẹ́ jí kọ́kọ́ rẹ wúrò fẹ́ nìkankan nítorí ẹ̀ ló fi ṣe kíni nígbà tó rí ọkọ rẹ bẹ̀rẹ̀ sí máa bí àwọn èèyàn kú lára rẹ̀ eré báyìí nínú àwọn kan fẹ́ pé ó lè da mọ̀lẹ́bí rú ni àbí ó lè da ìbálòpọ̀ tí ń bẹ láàrin àtàwọn àtàwọn èèyàn tó jólólùfẹ́ èèyàn rú ni wọ́n lọ bá nẹ́bí sọ́lọ́sọ́lám lẹ́ni tọ́lọ sàlàyé ìkẹ̀ ìfà nẹ́bí pé gẹ́gẹ́ bí wọ obìnrin ọmọ yìí lẹ́tọ̀ láti róbìnrin ibi tàà ti fi sí ní àwa náà ara ní wá láti bá ọmọ yìí lò ara ní òun náà bó láyé fẹ́ ṣe ànẹ́bí wá sọ fún arábìnrin bí kò fọmọ yẹn lọ́yàn wọ́n ń Islam ìjẹ́ obìnrin yìí tí yóò gbé ọyàn sí ọmọ géńdé yìí tí yóò gbọ́yàn sí lẹ́nu ni nígbàtà ní èyàn ò lè rí obìnrin ẹ̀tọ́ wá ní kọ́ gbọ́yàn sí lẹ́nu ẹ̀dàkùnrin kọ́ wá rí àti kọ́ gbọ́yàn sí lẹ́nu èwo ló wà burú jù ní méjèèjì ṣokòkò aná láti mọ̀ wípé nígbàtí èyàn ò bá lè ni o kọ̀gbọ̀rọ̀ ajẹ́ pé ẹ̀kọ́ ìsìlámù tó wà ń bẹ̀ ni pé tára ìbá ní kó fún lọ́yìn ọmọ ìtumọ̀ ni pé yóò fún ọyàn yẹn síbì kan yóò fún sínú ibì kan bóyá bí ní bóyá igbá ni yóò wá fún ọmọ yẹn mu tó bá ti lè fún ọmọ yẹn mu ọmọ yẹn ti wà nípò ọmọ rẹ̀ báyẹn ní tára bí sọlọ́sàn fi ní kó fún lọ́yìn ọmọ nìyẹn ọmọ ẹni sì ní o lè rí yàn nítorí ṣe wá rí kí wá ṣe ìhun nìkan ní àfẹ́tì kéde pé yóò jẹ ọmọ rẹ̀ lásán àwọn ìdájọ́ mi ó tún tẹ̀lé o ní pé kò lè fẹ́ ọmọ tóbìnrin yẹn bá sí kìnnì tó ọmọ tóbìnrin yẹn bá bí tó bá jẹ́ sí pé ó mú tó ọyàn mẹ́ta àbí sókè ṣùgbọ́n tí ó bá mú jọ yẹn yọ kan lọ ó lè fẹ́ ọmọ tóbìnrin yẹn bá bí kọ̀sọ́ ọmọ yẹn di in tí ó jẹ́ èèwọ̀ fún ọmọ tí obìnrin yẹn bá bí wọn lè fẹ́ra wọn àwọn tó bá ti di mẹ́ta mẹ́rin wọn lè fẹ́ra wọn nìyẹn ṣùgbọ́n ẹyọkẹ́ yìí ó ti sọ ọmọ yìí di ọmọ ìyá yẹn ó ti sọ di ẹni tó lè rí ìyá yẹn nǹkan yẹn lọ́fà àrànẹ́bí sọlọ́sàn àti nípòsí ẹni kó fún tírú ẹ̀ náà táwa náà bá rírú ẹ̀ láwùjọ wa tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí wa ta fẹ́ kó mọ a lè ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ ó bá ṣe Allahu a'lam naam so tí o bá sí bèèrè mọ́ insha Allah naam wa alaikum salam naam wọ́n ní ṣe ìgbàta sọ wípé èyàn lè sọ pé ọmọ àlìjẹ́nà lèyàn àbí ọmọ náà lèyàn àmì àlìsọpọ̀ ọmọ àlìjẹ́nà lèyàn wọ́n ní sáwọ́ lè sọ pé lágbájá iná ọmọ náà ni ó pín sọ́nà méjì tó bá jẹ́ pé ahlul qibla ni mùsùlùmí ni tó bá kú a gbọ́dọ̀ sọ pé ọmọ ẹ̀nà ni láíláí a gbọ́dọ̀ sọ pé ọmọ ẹ̀nà ni kódà kó jẹ́ sí pé in tó kú lé lórí báyìí iṣẹ́ tó lè mú ìyàwó náà ni bóyó ṣe zìná kú kọlọmọ jàrí bóyó mu ti kú àbí àwọn nǹkan tó yẹ pọ́lọ̀wọ̀n bá rí lérí pé ẹn tó bá kú lórí ẹ̀ yóò wọ́n náà a náà ṣùgbọ́n tó bá jẹ́ ní kìí ṣe mùsùlùmí tó jẹ́ kéfèrí ni àwọn àfá àyàpá lórí ẹ̀ àwọn àfá kan sọ́nà méjì a nínú àwọn olùmọ̀tání tí ẹ bá ti ṣe mùsùlùmí irú ẹ̀yìn alìpínlẹ̀ ọmọ náà tó bá pípé ọmọ náà ní lágbájá a sì nínú àwọn olùmọ̀tání a kódà kọ́ mẹ́jẹ mùsùlùmí tó bá kú ẹ gbọ́dọ̀ sọ pé èèyàn ó jẹ́ náà ni so ibà ní sí so bó ṣe rí nìyẹn ṣùgbọ́n lórí ti mùsùlùmí ẹnu kò lórí ẹ̀pẹ́ ìgbẹ̀rún ọmọ náà ni ibi tí kèfèrí ní ìyapa ti wà pé sáàdì sọ pé kèfèrí tó kú sọmọ ọmọ náà ni àbíkè sọmọ náà àdínà àwọn afásúnà tán àdìsọ pọ̀ ọmọ náà ni àdínà àwọn afásúnà tán ni àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ so salam wọ́n ní ọmọ kékeré tí ò tí tí ò tí wọ́n lẹ́nu ọmọ àmì ọmọ kékeré àwọn àwọn òbí rẹ̀ tán bí àwọn kèfèrí ni wọ́n èyàn ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kèfèrí ni wọ́n so wọ́n ní irú ọmọ yìí ìdájọ́ wo ni a fún tọ́mọ yìí bá kú ní ipò tó wà yẹn tí ọmọ aljanna ni a pè ní àbọ́mọ̀lá ọ̀rọ̀ kan fẹ́ pé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀gbẹ̀rún àwọn àfáà súnnà àmọ́ arrajihu ilé tó rìnlẹ̀ jù nínú ọ̀rọ̀ yẹn o ni wípé irú ọmọ yẹn ọmọ tó bá kú nínú kò yẹn o náà ni pé a kò rà dúró ni àrínà àwọn afáta ní asọ̀pọ̀ ọmọ àjẹ́nà ni wọ́n ní àwọn kéde pá asọ̀pọ̀ ọmọ kékeré wọn ọmọ àjẹ́nà ni bẹ̀tẹ̀ ọmọ tó bá kú báwọn ọmọ àjẹ́nà ni wọ́n bẹ̀tẹ̀ abárí èèyàn kan tó kú ní ọmọ kékeré àgbọ̀rọ̀ sọpọ̀ ọmọ àjẹ́nà ni sàgbọ́n ṣàlàyé yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ká ní àwọn ọmọ kéèkéé tó bá kú báwọn kódà àwọn bá jọmọ ẹlẹ́bọ arúnà àwọn fásúnà tán ní ọmọ àlìjẹ́nà ni wọ́n arúnà àwọn fásúnà tán ní àlèpè wọn lọ́mọ àlìjẹ́nà àlèpè wọn lọ́mọ náà torípa Nábì sallallahu alaihi wasallam pé Allahu a'lamu bima kanu amilin so ọlọ́wọ́ bá ní kílá lọ́mọ tí wọ́n ṣe ní tẹ́tàn bá dàgbà so a lè sọ ipò wọn lọ́dọ̀ ọlọ́wọ́ bá Ànábì ṣe tàwa kú fún bíbẹ̀ kò tí yẹ bá ní ṣe yìí so ẹ̀ lè pè wọn lọ́mọ náà lè pè wọn lọ́mọ àlìjẹ́nà arúnà àwọn fásúnà kan tán sọ bẹ́ẹ̀ a sì náà bá súnà kátá ní ọlọ́wọ́n bá ìrékẹ́lẹ́ ọ̀dẹ̀wọ̀n wò lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ni àwọn náà ní àwọn ẹ̀rí tí wọ́n tán gbára lé ṣé bá nìsí ṣùgbọ́n eléyìí tí a èmi rí pé ó tẹ̀sùnwọ̀n jùlọ nínú ọ̀rọ̀ àwọn àfà tán sàlàyé nípa irú nǹkan báyìí ò ní pé irú àwọn ọmọ yìí ń kọ́ o so ká kóra jó nípa

السلام عليكم ورحمة الله وبركاته